وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فإنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله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 الشيء صلاة قوة ومحمد صلى الله عليه وسلم لا دا صلاتنا رزقوا وعليه النبي أتي صحابة أتي أبوها وتوبة لله صلى محمد صلى الله عليه وسلم يوم ما في بيته بالقيام أما تسواني بإذن تعالى برحمته وفضله إنه عليه الصيام ní kí a tó ń máa kalẹ̀ bí oṣù Ramadan ilé tó ṣe pé ẹ̀gbọ́n tó kú tó tó náà wọ́n tọ̀ wá pẹ̀lú láàrin ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin ẹlẹ́ni ṣe wá wá pé tí oṣù ṣàbá ìrẹ̀ sọ́sọ́ tó bá fi lè ti dá sí méjì òun náà láti máa mú tíra nínú àwọn tíra tí àwọn ìfọ́ àbápọ̀ lọ́jọ́ ọ̀rọ̀ sí láti lè máa fi ṣe àlàyé nípa ìdájọ́ àwẹ̀ gbígbà. Kíra tí a wá mú lọ́lé ọ̀dá ń ṣe pàtàkì ní nàbí sallallahu alaihi wa sallam fi Ramadan. Ọ̀nà àti ń bá lẹ́yìn rẹ̀ bọ́ láti fi ọjọ́ ní kankan. A máa wá tẹ̀síwájú ní ẹgbẹ́ ìdílé láì ta'ala bí rahmatu ìwọ̀ fọ́dọ̀lẹ́ lórí ti àdúró sí lánàá. Àbí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí kìí ṣe ti Allah subhanahu wa ta'ala tẹ́sí tàbí sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ìwájáde kó tẹ̀sí ọ̀rọ̀ ìfẹ́ inú àdáwọn ní fún gbogbo ẹni tí máa ń bá ní sọ̀rọ̀ tó máa fi ìfẹ́ inú sọ ọ̀rọ̀ ìjọ ọgbọ́n jẹ́ kí ìfẹ́ inú wọnú ọ̀rọ̀ wa gbogbo tí a bá máa sọ pátá ìwọ mẹ́sà tí kò ṣe déédéé káàrọ̀ wá ọ̀rọ̀ àti èrèdè ọ̀rọ̀ sọ̀kan kẹ́b أن يقرأ الحمد لله الملك استعجب ويجب أن يكون صوابا عندما المال محمد وعد في الجنة أن هو الذي صار جوارحه طيب المسألة الحادية عشر مسألة ẹlẹ́ẹ̀kọkànlá tí a fa àfẹ́ta gbé ẹ̀rù inú jẹ́rẹ̀ ọ̀nà ni máa yẹ yíò alẹ́sọ́áì ní tàkùkù máa yẹ yíò alẹ́sọ́áì ní tàkùkù ó ṣe Ramadan tí ń bọ̀ gbogbo alafẹ́ gbáwẹ̀ tàbá ti wà nínú àwẹ̀ máa dá yẹ yíò alẹ́yìnà alẹ́sọ́áì ní tàkùkù kí tó tí gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ tí ó gbọ́nà débi ẹ̀ ìlà ọ̀tánà. اعلم أفعل لما أيها الموفق لطاعة ربه جل شأنه إذا سيرى الله سبحانه وتعالى في شيخ ọba tó gbangba tó tóbi jùlọ torí pé ìrùkọ́lọ́wọ́ ọba fi ìṣèkò jẹ́ bí ọlọ́wọ́ ọba lè ṣe orí fún ìlú wọ́n ni kó wá lè jẹ́ mùsùn nínú orí tọ́lọ́wọ́ bá tún wá mọ́ ṣe fún yẹn láti ẹgbẹ́ yẹn jẹ́ mùsùlùmí òun pé yóò tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ó ní kàkún ó sì ní àkólé kan láti gbàgbọ́yé nípa ìṣẹ́ ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kálífọ́kàn ṣe Islam gbọ́dọ̀ bá ṣe lámbà ṣe àwádìí ìmà àwádìí àdáyé kìfà pàtàkì ó bá jẹ́ àti wá náà òun náà làwọn ṣe ń ṣe ìsìláàmù wọn níwà ìsìláàmù tọ́lọ ń tẹ̀fẹ́ ká ṣe ọgbẹ́ ká ṣe ánàbà ọgbẹ́ ká ṣe lórí ìmọ̀ kò ṣe pé ìmọ̀ ni ó mọ̀ jú ìbìta máa dúró sí fún wa àfáwa ní ìwọ̀n tọ́lọ́wọ́ bá fi ẹṣẹ́ kò ń bẹ́ tó wà nínú mùsùlùmí tó ní ìkàkún tó ní àkólé kan láti ní ìmọ̀ àti àgbóyé nípa ìṣẹ̀lẹ̀ ìyẹn nìkan tó wá pọ̀ ìwọ̀n tọ́lọ́wọ́ bá tó wá bí ṣe kò ń bẹ́ ìwọ̀n tó wá dé lẹ́bù ẹni pé wọ́n tó jẹ́ tọ́lìbìlì ẹ̀ wọ́n tó jẹ́ ọmọ kí orí rí ọ̀pọ̀ tó ní pé ìyẹn tó jẹ́ mùsùlùmí tó wọ́n wá ìmọ̀ nípa Islam àkọ́kọ́ nínú pé yẹn jẹ́ èèyàn bọ́lá ó ṣèyàn ní mùsùlùmí oore ni ok ó ṣèyàn ní mùsùlùmí ó tó wá ṣèyàn ní mùsùlùmí tó ní kàánú sí ọ̀rọ̀ ẹ̀sìn àti àkólẹ́kàn oore ẹlẹ́ẹ̀kejì ń wá ìmọ̀ tó jẹ́ dáadáa pé aláfẹ́gbọ́ àgbóyé nípa Islam afá ní ìwọ̀ yẹn lọ́rí mọ̀ o iṣẹ́ ni tó gbáwẹ̀ dandan tọ́mà níta ló gbáwẹ̀ tàbí aláwẹ̀ aláwẹ̀ dandan huwalẹ́dì sọ́ọ̀mọ̀ ti jàwàrí owó àlìtàfà òun lẹni tí oríkèríkè ara rẹ̀ gbáwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni tí oríkèríkè ara rẹ̀ tó gbáwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ والفحش وقول سوء ẹni tó gbáwẹ̀ orí ẹgbẹ́ lẹ́yìn tí oríkèríkè ara rẹ̀ tó gbáwẹ̀ fún níbi ẹ̀ṣẹ̀ ẹnu rẹ̀ ahọ́n rẹ̀ òun náà tó wá gbáwẹ̀ kí ló ń gbáwẹ̀ fún alìlẹ̀kẹ́lẹ̀ ó gbáwẹ̀ fún mi kó máa parọ́ aláwẹ̀ ẹnu rẹ̀ ò ní máa parọ́

kò ní ṣe pẹ̀lú àjẹun sínú nìkan àbí àmọ́mi sí inú nìkan ní táwẹ̀ kún sínú pọ̀ àwẹ̀ bèèrè fún pé gbogbo oríkèríkè ara wa yóò jìnà sí ẹ̀ṣẹ̀ kò ní sí àmútí kò ní sí àǹtìsìná kò ní sí àǹtàtẹ́tẹ́ kò ní sí àǹjalè kò ní sí àǹtìgbìnáfẹ́ ẹni ẹlẹ́ni kò ní sí àǹpáyàn kò ló gbáwẹ̀ pò níbi à ń sọ ìṣọkúsọ à ń sọ ìrìnké à ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn à ń fi ẹnu pa tàwọn èèyàn jẹ́ ẹnu wa ló gbáwẹ̀ pò bákan náà ojú wa òun ló àwọn ojú wa ànímọ̀ lọ wo ìwòkú ànímọ̀ gbogbo kò sì ní mú ní gbogbo àsìkò àwẹ̀ wàfàrùjúhù àjọ̀bá abẹ́ náà aláwẹ̀ abẹ́ rẹ̀ lóò tí wá gbá rẹ̀ níbi àṣúnmọ́yàwó ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ ìyàwó wa ta fẹ́ ta ṣun ìdí rẹ̀ ní ṣùlọ́ta tí gbogbo ayé mọ̀ pípé ìyàwó wa rẹ̀ wọ́n ní tàbí máa sọ pé obìnrin tàà fún ìdíẹ̀ tí a máa ṣe ránà lásìkò tí gbogbo èèyàn tí wọ́n ń gbáwẹ̀ pẹ̀lú وإن تكلم تعالوا بشر بي لم يتكلم بما يجرح صوره kò ní ẹgbà sọ̀rọ̀ tó ṣe pé yóò kó ààyè bá bẹ̀rẹ̀ tó gbà àwọn tí ó dé ládá kò ní jáde lẹ́nu rẹ̀ ó náà ní ọ̀rọ̀ sọkúsọ tó bá tún mọ̀ fẹ́ ṣe nǹkankan lámì yẹfà àmà yóò sílú sọ̀rọ̀ kò ní ṣe nǹkan tó ṣe pé yóò sílú sọ̀rọ̀ èyí tí ó bá àwẹ̀ rẹ̀ àbàdà ẹ̀lẹ́ bá ní ìlú ṣẹ́rẹ̀ fàyẹ́fùrùdù kàlámùhù pẹ́yìnbà tọ́rọ rẹ̀ wà يا من أراد الصوم tí ṣe kan ó bá tí ọwọ́ aláwẹ̀bá yóò jẹ́ ṣe olóòdí yáàmàn àrọ́dà sọ́wọ́ ليش مجرد ترك الأكل والشرب ترك الطعام والشراب والشهوة ليش مجرد هذا yìí ṣe àwọn ẹni pé ẹni ìjẹun ìmú látàárọ̀ ìṣẹ́gbẹ́ látàárọ̀ ní ìṣúmọ́yà òbí látàárọ̀ ìyẹn nìkan kọ́ láwọn gbogbo ọ̀rẹ́ ilé ìṣúlẹ̀ ìdá paramọ́ta fún àwọn ìṣẹ́lẹ̀ ìlà ìdá ilé ìjọgán ó ní àwẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbéwà láàmù dámọ́bọ̀ ìṣàn àgbàhánú ṣàrọ̀ kìí kẹrí sáńpè ní àwẹ̀ sọ́ọ̀mùn jàwárí àṣà kí gbogbo oríkèríkè ara wọ́n gbáwẹ̀ wọ́n kúrò níbi ó o ní kí kó kára wọ́n kú mọ́gbà nǹkan tó ṣe wá jẹ́ pé oúnjẹ jíjẹ ó mọ́ ń ba àwẹ̀ jẹ́ والشراب إن تعظموا ومن فاوجه فهكذا الآثار عفاني الله إياكم عفاني بأننا نعوه شيطان من داو àwọn ẹ̀ṣẹ̀ táà máa ń dá òun lè má fa àwẹ̀ jẹ́ lódìndì àmọ́ yóò ṣe àkóbá fún àwẹ̀ àwẹ̀ tó gbà nígbàtọ́ àwẹ̀rẹ́ nímú àwẹ̀ tó bá lẹ́nu àwẹ̀rẹ́ ní ọrùn àwẹ̀rẹ́ lápá àwẹ̀rẹ́ ní ara àṣìwẹ̀yẹn lẹ́sẹ̀ àwẹ̀yẹ pé nígbà tó lè yẹn pé àmọ́ nígbà tó tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ ọ̀rọ̀ ẹnu rẹ yẹn ni ya ẹgbẹ́ apá ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n gbé apá ọ̀tún àwẹ̀ rẹ̀ ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ apá òsì àwẹ̀ rẹ̀ wọ́n tún gbé àwẹ̀ rẹ̀ lápá òsì ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n tún gbé ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ ọdún lẹ́ṣẹ̀ ní ẹgbẹ́ ìtàn àwẹ́ rẹ̀ wọ́n tún gé ìtàn àwẹ́ rẹ̀ ọdún lẹ́ṣẹ̀ ní ẹtún gé ẹṣẹ̀ ọ̀tún àwẹ́ rẹ̀ wọ́n tún gé ẹṣẹ̀ ọ̀tún àwẹ́ rẹ̀ ọdún lẹ́ṣẹ̀ ní ẹgbẹ́ ìtàn ọ̀tún àwẹ́ rẹ̀ wọ́n tún gé ìtàn ọ̀tún àwẹ́ rẹ̀ dàbí kí ló orí àtàrà ọtún wá lọ dáwọn náà ńlá àtàrà ẹgbẹ́ ẹgbẹ́ gé orí àwẹ́ rẹ̀ àwọn gé orí àwẹ́ rẹ̀ dàbí ọwá dáwẹ̀ mọ́bà àwọn ni kútúrú rọ̀ kútúrú tó gbé kò sórí kò sápá kò sẹ́sẹ̀ kò ó wá kùnkùn tú rárá nìkan kọ́ ní àwọn ah, mọ́sí láwẹ̀ náà àti òṣì wo bọ́dí ilẹ̀ okú owó ilẹ̀ àbá àwọn ẹ̀tẹ́rù mi ń gbà òkú àwẹ̀ ló gbá àfáàní aláwọ̀ ìyá ọ̀nà sọ wá fún mẹ́ àwọn ẹ̀rọ mi ò tí ìjòkú tán lóòtọ́ bọ̀tà àwẹ̀ rẹ̀ wọ́n ti gé lápá wọ́n ti gé lẹ́sẹ̀ wọ́n ti gé lọ́wọ́ wọ́n ti gbogbo gbogbo àlùbáríkà tí ń bẹ ìgbé àwẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ti gbà wọn lọ́wọ́ náà ìyá kẹwọ́ tàfà wọ ìyá kẹwọ́ dúró ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ o ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ o yá man arọ́dọ̀ sọ́ọ̀ gbogbo ẹni tó bá fẹ́ gbàwẹ̀ ṣọ́ra mọ́ṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi waqti sọ́ọ̀ lásìkò fún yẹta gbangba wà tó ṣírú samarọ́ta bákan náà ẹ̀ṣẹ̀ a tún mọ́ bá àǹfààní tó yẹ sí àwẹ̀ yóò mú wá ẹ̀ṣẹ̀ mọ̀ bá ti máa ń láàrín ẹ̀sùn ó máa di pé ẹ̀ṣẹ̀ ó máa wá sọ ẹni tí ń gbàwẹ̀ ti bí ìgbà tó gbàwẹ̀ ẹ̀dàwò kí wá ní ẹ̀ṣẹ̀ ilé ẹ̀ṣẹ̀ tí wá gbá ìwáǹgbà ní kò gbà àwọ̀ ẹ̀rẹ́ bí ẹ̀ṣẹ̀ ti bá gbogbo ẹ̀jẹ̀ tán ọ̀nà ìṣọ̀ rẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo gbáwẹ̀ gbáwẹ̀ ọṣọ́ra níbi àwẹ̀ Mùsùlùmí, Alẹ́gbà Muhammad Sallallahu Alaihi ó ti wá encourage Mùsùlùmí tí ń gbàwẹ̀ pé أن يتحلى بمكارم الأخلاق أن يتحلى بمكارم الأخلاق pé gbogbo ẹni tó bá gbáwò ìwà ọmọlúwàbí ọ̀dọ̀wọ̀ ìwà kí ni mo gbé ìwà ọmọlúwàbí ìwà mọ́ra ó gbọ́dọ̀ ṣọ́ ìwà ó gbọ́dọ̀ dáadáa láti ìbá gbáwò wà sọ léṣe ha màmá èyí tó dá nínú ìwà pàtàkì gbogbo àgbà orí wọn ṣe kí ń lọ wàyẹ̀fẹ́rìdà àdìrí fọ́rọ̀ṣù wọ́tàpá àkọ́ṣù gbogbo ẹni tó bá ń bẹ̀rẹ̀ máa jìnà sí kìnnì kan àwọn ọ̀rọ̀ ṣọkúsọ wọ́nbàdà àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká mọ́ gbogbo lẹ́nu ọmọlúwàbí ká tó aṣọ pé mùsùlùmí ká tó aṣọ pé ní tó ń gbàwọ̀ wọ̀lùfàgọ́ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìbínú mùsùlùmí jìnà sí nígbà tó gbangba rẹ̀ àwọn nǹkan tí ó dá táǹkà lẹ́yìn bó ti ẹ̀ṣẹ́ pé gbogbo àwọn nǹkan tá ń sọ gbogbo àsìkò là ń pa mùsùlùmí láṣẹ pé kó jìnà sí àwọn nǹkan yìí ta ìnlẹ̀ náà yà aṣáàtò àfẹ́ná àtàbíyà ti bàrí ìlọ̀ tó bá ti wá sí pé èyàn tó ti ń gbàwẹ̀ ìdé ìwọ̀ wọn tó wà máa ń lágbára ìdé ìwọ̀ wọn tó máa ń ṣe kí n jama ó máa ń lágbára fàyẹ́ṣìwọ̀ alẹ́ mùsùlùmí sọ àdéhùn ó wá dọ́ra yẹn lórí mùsùlùmí tó bá ń gbàwẹ̀ أن يبتعد عن هذه الأعمال التي تجرح صومه بكل جنة tí àwọn iṣẹ́ tó ṣe pé yóò ma kú ààyẹ bá ààrẹ ṣàdá ìrìntẹ́fẹ́ àbìṣíyà tí tó lóò fi ẹbí ẹni tí yóò jùmọ̀ ṣàǹfààní pẹ̀lú ààrẹ tó rá pàtàkìṣùn láwùtàkù wà lẹ́dí látara àwọn ìbẹ̀rù ọlọ́run tọ́rọ wa ń fẹ́ ká ní látara olùwàníyá ayú hàlàrí na àmà ẹ̀yin tẹ́ nígbà bọ́lù gbogbo kútìbà àrẹ kọmọṣí kútìbà bó náà ìgbà ànàfọ́rì wọ́n ti ṣe àwọn gbígbà lọ́nà yẹ̀lẹ́ lórí kama kútìbà àlàlẹ́rí na lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe sí lọ́nà yẹn lórí àwọn tí wọ́n ti wà lórí àmọ́ kí la torí ẹ̀ṣà rẹ̀ lọ́nà yẹn fún yí ebi tó fẹ́ pawápọ̀ lọ́wọ́ bá fẹ́ lò ọmọ pé a ní pé bí ìtọ́nà fi ya àgbàrá ìsinmi pẹ́tọ̀ torí breakfast wa àti oúnjẹ ọ̀sán wa tá a fẹ́ jẹ breakfast wa àti lunch wa olùpọ́nà fẹ́ dọ́gbọ́n jẹ́ ìwà ní kágbà wà ní gbogbo àmà dá oúnjẹ wa jẹ ṣé torí ẹ̀rẹ̀ là ọlọ́wọ́ bó ní kágbà gbà rẹ̀ torí kó ní fresh ní oúnjẹ wa kò ní ìdè kò ní gbà kò ní ìdè ìṣẹ́ ọlọ́wọ́ yẹn sọ pé ọ̀pọ̀ náà kọ̀ọ̀kan inú tó sọ àwẹ̀ ó sọ bí ọ̀rọ̀ pápẹ́ náà ولن ينال الله لحومها لن ينال الله لحومها tẹ́bá ń fẹ́ràn lé àpàlẹ̀ ẹran tẹ́ tó jáde láàrẹ ẹran tẹ́ fún yẹn lẹ́yìn àmì àlọ́pàá ìgbọ́nà ọmọ òdí tí mo rẹ̀ fi ọlọ́run ìtẹ́ràn wẹ́lẹ́ ti mẹ́ ìhà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jáde ní ẹran tẹ́ pa pé sí mẹ́sẹ̀jẹ̀ sí olúwa wa yìí ṣọba mùjẹmùjẹ kìí sì ṣọba jẹranjẹran wàtí ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ lò kúkú ní káàmù ìsanà léra wà láti ìyà náà ló wo dákọ̀ á pè nítọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ rí ibi ẹ̀rí pẹ̀rù ojú tẹ́kẹ̀tẹ̀wé ní ọlọ́wọ́ bá láti pa nífẹ́ ṣe ẹ̀gbọ̀n bẹ́ẹ̀ kì í bẹ̀rù á ọlọ́run ní apá ẹsẹ̀ pàǹtì kí lọ́nà òun yẹn pa wọ́n dà bẹ́ẹ̀ náà kama kutiba ala alladhina min qablikum ayiba wọn tó ṣíwájú la'allakum tattaqun tattaqun ta yìí bóyá ìṣẹ́ ilé pẹ̀lú ajé ẹ̀tẹ́ bá fẹ̀yà nílé ìtọ́nà ọba bẹ́ẹ̀ lórí àwẹ̀ yìí nìyà tó bọ̀ sí gbogbo ẹni tó bá wọ́n gbáwẹ̀ kò wá jẹ lóòótọ́ kò mú lóòótọ́ kò súnmọ́ ìyàwó lóòótọ́ àmọ́ ìbẹ̀rù ọlọ́wọ́ bá rí ìdàgbàsókè ìpọ̀yà àwẹ̀ yóò ṣàǹfààní náà ìwọ́n tó gbọ́dọ̀ sí mọ́ látàyé pé kò dájú pé tó bá dánù kìá náà ó gbà kò dájú pé wá gbà kẹ̀kẹ́

ní tó sì lẹ́pọ̀ ní láti mọ́ fúnwà ọmọ náà àti bá àtúgbà tí wọ́n ṣe ìṣe ọmọ náà tó ọ̀rọ̀ tí wá ń lọ síwájú ká àti ṣàlàyé nígbà tá sọ̀rọ̀ papọ̀ bá irú òṣìṣẹ́ ilé ọmọ ìyá àbúrò mùsùlùmí já lísì àwọn ìwà burúkú kan àwọn ìṣesí tí ò dáa kan alẹ́sì ìlà àbúdà ń tàrífà àwọn ṣe sí ìdá tó ṣe pé ìwọ náà gbọdọ̀ dànù but afẹ́kù dànù tí jẹ́ tó ní pínlẹ̀ ìwà burúkú yàn ní tún kíra ha kí wọ́n náà lè takò pẹ̀lẹ́mì rẹ̀ wà látẹ́kà sí ha àti wọ́n náà lè mọ́ fọ́ọ̀lù sí ìwà náà ولله دب القائل عرفت الشر لا للشر ولكن للتوقي ومن لم يعرف الخير من الشر يقع فيه أبانا عرفت الشر أبانا مواد تنجابه مواد تنجابه أمام تعشم مواد يابروي لا للشر ni wáṣe aburú torí pé ìjọba ẹ̀ṣẹ̀ aburú aburú òwò pèsè aburú òṣèkiri jọmọ́ àá aburú òun ní ṣe pọ̀ kí ló mú mi wá sí aburú pàláṣẹ nítawà tí ìhì mo mọ́mọ̀ wá sí kí ní jẹ́ láburú nítawà tí kí lè sáfún láburú kí lè sáfún wàtánlámi yá àríbi ṣar ẹni jẹ́ ò bá dá burú mọ̀ pàburú rẹ̀ yẹ́ pàtí yóò

à ń ṣe àlùbíbà wọn nàmíbà ká máa sọ̀rọ̀ ẹ̀yìn owó ọkọ̀ lè sọ̀rọ̀ ànàmíbà ká máa ṣe òfófó òfófó ó gbọ́ tẹ́lẹ̀ ìkúlọ̀rọ̀ pélé ó tún gbọ́ tẹ́lẹ̀ iná kúlọ̀rọ̀ pélé owó ọkọ̀ lè sọ̀rọ̀ gbogbo mùsùlùmí tí máa ń gbà rẹ̀ jìnà sí ọ̀rọ̀ ìké kìí ṣe òun jẹun oògùn ìkàlẹ̀ ẹ̀rí gbà rẹ̀ ibi táwọn ẹ̀sọ́ bá fi ń sọ̀rọ̀ ẹ̀nìkan lẹ́yìn wọ́n bá wọn sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń pláàlì wọ́n ti rẹ́ sàbúrú fẹ́ nìkan wọ́n kó mẹ́ ọ̀ gbogbo ìpàdé rẹ̀ sáàkó mẹ́ ká tó máa sọ pé tí wọ́n wà nínú الله عليه وسلم أبو هريرة نبوة ما تنبرش الله سلام شو النور ريكي من لم يدع قول الزور gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ọ̀rọ̀ ìké tí ó gbèlú sílẹ̀. wọ̀n àmàlàbí ìmá ṣiṣẹ́ ìké tó wá Eh, kò wá mú ọsàn àwẹ̀ eh, kò jẹ́ kò mú ọlọ́run ìpè kíkà ṣe yìí pẹ̀lú tọ́lọ́wọ́ bá fẹ́ kí àwòrú sí lára wa gbẹ̀gbẹ̀ wá defined ṣùgbọ́n tó tó ń gbáwẹ̀ tàlàmtẹ́tùrú kún lè so tó fọ̀rọ̀ ìkéjì sílẹ̀ ọ̀rọ̀ ìkéjì jáde lẹ́gbọ̀n rẹ̀ àfáàmì aláwọ̀ aláwọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ ìṣe ìbàjẹ́ ìwà ìbàjẹ́ látara obìnrin látara owó ni gbogbo ilé ìbàjẹ́ náà sí àbúgbòrí lọ́sọ́rọ̀ yàwó àwọn àníṣì olóṣèlú àṣọ́gbà àṣọ́gbà kìí ṣàwẹ̀ gẹ́gẹ́ ó ní àjẹun àti àmù kìí ṣàwẹ̀ gẹ́gẹ́ ní ẹ̀fẹ́ ṣọ̀ṣùyá mìíràn ápìlì ṣọ̀ṣọ̀rọ̀ àmọ́síláwẹ̀ ìnáma ṣùyá mìíràn lábúwà rọ̀fà káàkù níbi ìbàjẹ́ kú níbi ẹ̀ṣẹ̀ níbi ìṣọkúṣọ lọ́rọ̀ ó ń gẹ́gẹ́ ní فإن صابت أحد أو جهل عليه تلك الكبر في الكويت أو جهل عليه abẹ́nìkan wà tí wà tán ṣe ẹ tó wá jẹ́ ìwà tó lè gbé ẹnu tí wọ́n náà fi fẹ́ já kó nígbà wọ́n pé àtẹ́kùn wà tí ò dá rárá yìí wá kí fún àwọn aṣíjáde wá lọ́pá ènìyàn ìṣọ́ ènìyàn ìṣọ́ èmi gbáwẹ̀ ìṣúmọ̀ rẹ̀ ní pé àpẹẹmì ìpáyà jáwọ̀ yóò jáwọ̀ kí lè ní pé ènìyàn ìṣọ́ ènìyàn ìṣọ́ táàrí ẹ̀ṣùn tó tán bá ti wà níwáwẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ hàn lára rẹ̀ pé òun gbáwẹ̀ ó gbọ́dọ̀ hàn lára rẹ̀ kó ó ah, àmọ́ ọwọ́ tó ń bá rẹ̀ wọ́n náà láti jọ tún wọ́n náà láti gbogbo nǹkan wọ́n náà lọ ń bá rẹ̀ ẹ̀dà wọ́n lọ ń kí síyàn wọ́n náà lọ ń pariwo wọ́n lọ ń bú egbú wọ́n lọ ń sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu ara ní wọ́n kọ́ ló jẹ́ bí ó jẹ́ ilá àríkà ní pé ó lè jẹ́ kó gbọ́n jáde ó lè jẹ́ kó tẹ̀ mọ́lẹ̀ ó lè bú ẹ ó lè lè búyà rẹ kó gbọ́ àbá rẹ̀ ó ṣe ń wàwẹ̀ náà yìí tí wọ́n máa fi èrè áàtì padà ìwọ máa sọ lẹ́nu pé ènìyàn هذه تربية نبوية هذه تربية نبوية فلنحرص عليها يا معاشر المسلمين هذا هو الصبح الحقيقي فليس الصيام مجرد ترك الطعام والشراب لا إنما الصيام اجتناب الآثام واجتناب اللغو والرفث هذا torí ẹgbẹ́ yìí ni àdéhùn ìyàtọ̀ lágbára ṣe wá látọ̀dà lẹ́bí sọ̀tọ̀ àrọ̀ṣọ̀lá ìmọ̀ ní mẹ́fà àlùhárí ìmọ̀sáwí fún gbogbo ẹni tó bá ń ṣe irú àwọn ìta tí ó dáa òṣìṣẹ́ lásọ̀lá àṣọ̀lá tó jẹ́ ilé òdodo tí mọ́ ń ṣòdodo tí gbogbo aná ti ṣàbùdógún mi náà sí ya eré rẹ̀ níbi ààrẹ tó lóhun gbà kò pọ̀já pé àlùjọ́ gbogbo eré ní kọjá pé ń fi ní paná wọ́n láàbọ̀ṣ ó dẹ̀ ń fi òǹgbẹ́ gbẹ ọ̀nà gbogbo eré rẹ̀ máa dá wọ́n láàbọ̀ṣ kí sì lójú orí bẹ̀rẹ̀ pé ìdí tí àbí ní bẹ̀rẹ̀ pé annama yẹ fa àbúdá gbogbo ẹgbẹ́ bá ń ṣe rúkẹ́ tán kalẹ̀ lam yẹ fa haqiqatas siyam lam yẹ fa haqiqatas siyam kò gbàgbọ́ ní kan pè láwẹ̀ ni allati ń pè lọ́lọ́wọ́n náà ṣe máa fi àjẹ́ pé ibi lókàn fi ń pa lóòrùn bẹ nìkan fi ń gbòòrùn bẹ̀bẹ̀ ṣẹlìmáàlì yìí nínú àti ìwọ̀sọ̀wà a wá ṣe ẹ̀ṣọ́ kí ẹkú bá aṣèlú ìwọ̀jẹ̀ náà nítorí pé àwọn ẹ̀fọ́ tá a fẹ́ kí ààwẹ̀ ó bí sí lára kò bí sí lára tó kí wá lẹ́sẹ̀ kí láǹfààní kò ń bá rẹ̀ ذلك A ní torí ẹlẹ́ àwọn onímọ̀ wá ṣe gẹ́lẹ́ gan nínú àwọn àpáàtà wọ́n ti lọ. Fọ́rọ̀kù bẹ́yìn ayẹ́kú lẹ́lẹ́ ìmọ̀ àdáníyà ṣọ́ṣọ́bẹ̀ ìbáadá ti pẹ̀lú jùlọ. Wọ́n sí àtọ̀ láàrin tíjọ ṣẹ̀gbọ́n wà wọ́n wá ní wọ́n sì àtọ̀ láàrin ṣẹ̀rí àkọ́kẹ́ nípa fún àmọ́sẹ́ ìṣọ́kùn ẹni lè máa nà ní àtọ́sọ̀rọ̀ ìbára ní tẹ́sọ̀ fún àyè tó ní ṣe pẹ̀lú ìjọsìn ẹgbẹ̀gbẹ̀ ìjọba ẹgbẹ̀ ìṣẹ̀yẹ́ ti ní ṣe pẹ̀lú ìjọsìn ẹgbẹ̀gbẹ̀ àtàrí tí lọ ha ló bàjọ́ ṣẹlẹ̀ bẹ́ ẹmọ́ níjọ́ tí níjọ́ tí yẹn bá ti jẹun àwẹ̀ ti bàjẹ́ níjọ́ tí yẹn bá ti mu àwẹ̀ ti gbẹ̀jọba so àwọn nǹkan yẹn òun ti ní ṣe bí dáàtì rẹ̀ ìbàdà àgbàránù ààrẹ wà bẹ́yìn náà alá yẹn mú ọdọ mọ fún bìtìkà ìbàdà àti pé nǹkan tí wọ́n ní ká ṣe yẹn yìí ṣe ara ìtọ́ èèyàn wá mójútó kan? irú ẹni yẹn tó bá ṣe nǹkan náà láì tìgbà onígbà tó ṣe ẹgbẹ́ àmáfọ́ bá ṣe nǹkan náà tẹ̀sí fún ni pé láàdá tó yẹ kó gbà nípa ìtọ́jú yẹn oníṣẹ́ kí ẹjẹ́ máa kò ní gbà kàṣọ́láàtì masàlá kàṣọ́láàtì masàlá lápẹ̀tún ìyàwó tí bá ti ń kí ẹni tó bá ń kí wọn gbọdọ̀ jẹun nítorí ẹ ti ní ṣe pẹ̀lú ló ti yẹn rẹ̀. níjọ́ tí èèyàn bá ti ń jẹun lórí ìrun tí ló ṣẹlẹ̀ sínú rẹ̀ ìrun rẹ̀ ti bàjẹ́ tó tún ìfọ́mà mí ṣe ó lè gbọ́n lẹ́ṣẹ́ sí ìkó tún àdùà láti àmọ́ yóò tún ìrun kí ìrun mú fẹ́lẹ̀ ìrun ìṣe ká máa gan náà torí kọ́mọ̀ ló bàjẹ́ àmọ́ kí ló ti bàjẹ́ ìrun ó tún ìrun náà ọkàn rẹ̀ gbogbo wà lọ́dọ̀ tá lọ́mà lọ́ṣùpán ìyẹn wá ń kí o lò 10 minutes lórí ṣọ́lá bọ̀ gbogbo 10 minutes yẹn like 8 minutes nínú ẹ̀ oríṣiríṣi nǹkan tí ó kàn ló kàn rú ẹ̀hùn travel lọ London wẹ́ travel America wẹ́ travel lọ US ọgbẹ́ ẹ̀lọ́gbẹ́ àbí àwọn máa lọ lọ́nà àwọn máa lọ lọ́dún àwọn ọmọdá ti ń bọ̀ lọ́nà nígbàlógé tẹ́mítọ́ nígbàlógé but like two minutes nínú òun yẹn ẹ̀mí rẹ̀ ti wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí wọ́n bá fẹ́ kọ ẹ̀san kalẹ̀ fún lórí ìṣọ̀ láti rẹ̀ ẹ̀san rìwọ́ọ̀dù tó máa gbà rìwọ́ọ̀dù òṣòrọ́dọ̀ ọmọ ilé tó minutes gbogbo 8 minutes yẹn olùlásán torí pé ìtàlẹ̀ àmọ́ ṣe yẹn kò ní ṣe ìdá sí àlẹ́ ìdáà ló jẹ́ sí gbogbo ọjọ́ tí mùsùlùmí bá ń gbáwẹ̀ àwọn nǹkan tí wọ́n ní ká máa sọ àgbọ̀dọ̀ sọ mọ́sàgbàwẹ́ mi ò jẹun mi ò mú mi ìsúnmọ́yàwó nìkan bá níjọ́ tó bá fi ń gbàwẹ̀ jẹ́ kójú ẹ̀ máa gbàwẹ̀ níláwọ̀ tó jú wá máa gbà à ní mọ̀ owó tí kò yẹ káwó níjọ́ tó bá ti ń gbàwẹ̀ jẹ́kẹ́ ẹnu rẹ̀ máa gbàwẹ̀ níláwẹ̀ ẹnu wọ́n máa gbà à ní ṣọ̀ṣọ̀kùṣọ̀ tó bá ti ń gbàwẹ̀ jẹ́ṣẹ́ sí rẹ̀ ló mọ́ gbàwẹ̀ kí láwọn ìdẹ́sí rẹ̀ rẹ̀ gbà ní pọ̀pọ̀pọ̀ tó bá ti ń gbàwẹ̀ jẹ́ṣẹ́ rẹ̀ náà mọ́ gbàwẹ̀ kí láwọn ìdẹ́sẹ̀ rẹ̀ rẹ̀ gbà wọ́n ní nìkú rẹ̀ tó bá ti ń gbàwẹ̀ jẹ́ kí inú rẹ̀ náà mọ́ gbàwẹ̀ kí láwọn ìdẹ́sẹ̀ rẹ̀ rẹ̀ gbà mọ́ gbogbo tó gbọdọ̀ gbà rẹ lára wọn. wọ́n tún wá ṣẹ́ṣẹ́ ní gẹ́gẹ́ ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ tó mọ̀ gbà rẹ̀ ẹ̀mí rẹ̀ yẹn ó gbọdọ̀ ní kìíní kẹta ń pè ní àríkà kí ló dé àríkà ìwẹ́ ẹlẹ́sìn líle àwẹ́ gbọdọ̀ lè là ìyá mẹ́rin rẹ̀ ó jẹ́ kẹ́mi ìwúrọ̀ kẹ́mi rẹ̀ ní àríkà ó ní kí lágbẹ́dọ̀ máa àríkà kò dáa tí ó sùn ní ma ló ń bá rẹ̀ wáyé aláyàkókò ìnàkí ẹ̀mí rẹ̀ wá nílé kókó bí ojú ẹja ah. ah, wọ́n náà wọ́n wo gbọ́dọ̀ wọn bá ṣe ń pìpẹ́ wà fún àwẹ̀ wàrà dáfẹ́ hadith aláàlẹ́kùn sọ lọ́wọ́ àtọ́lọ́ sọ pé ìdàkẹ́rẹ̀ lẹ́sùn ní ṣàbá tó bá ti in preparation for Ramadan. Say, أَنَّ اللَّهَ اطَّلَعَ عَلَى خَلْقِهِ Ọlọ́run ọba ó wà á yọ̀ṣùpọ̀ yóò wù gbogbo àwọn ẹ̀dá rẹ̀ báyìí. Yóò wà á ṣàforíjì fún gbogbo àwọn ẹ̀dá pátápátá àti ìran ẹ̀dá méjì péré. Ìran mélòó? Ìran méjì. Mushrikun níjọ

ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀ ẹni yóò ní sínú àwọn tó kò lẹ́ṣẹ̀ ẹni bá gbàgbọ́ yóò rọ̀ ìdá máa kí ní ṣùṣà àbáàmì tó dé àti ní ṣùṣà àbáàmì jẹ dé kó tó lọ kí lè yóò sáré mọ́ ṣe ọ̀dáhùn Ìbẹ̀rẹ̀ ìjà, láàrin àtẹ̀lẹ̀ ìjà wà parí ẹ̀rí ọkẹ̀ ní tí mùsùlùmí máa ń ṣe rẹ̀ ẹ̀dá fún sọ́lọ̀ bá wá ní ká ṣe lélé láti ní ṣù ṣàbá tí rọmọbọ́nù bá wá dé inú ṣẹlẹ̀ ìwọ wá pẹ̀rẹ̀ mùsùlùmí àwọn kítàrà wá níwà tẹnìkan jọ ń já ẹ̀sùn àjọ ń tó sábúlẹ̀gbẹ̀ ara ọwá nígbà inú tẹ̀ ń tẹ́ ẹbí wọ́n láǹfààní àwẹ̀ tó láǹfààní kó bá rẹ̀ fún eré ẹrú gẹ̀ẹ́gẹ́ bí i à ọkọ̀ bá ládàbà ara rẹ̀ ọ̀nà kò tẹ́lẹ̀ kọ̀tọ̀ wá ṣe eléyìí ni àwọn èyí tí gbogbo ẹni tó bá gbá rẹ̀ gbọ́dọ̀ change ó wá wà ní masala tó المسألة الثانية عشر مسألة إليه تجلال tàbá wa gbó wa àsìkò pẹ́tẹ́rọ́sà àti kẹ́ẹ̀tó àmọ́ nínú mọ́ṣálà ilé àákan wọ́ra mú ya láti kẹta tí ó fi rọ̀lẹ́ ní ṣàlùwà láà náà fẹ́ jáde ní fìtẹ́rẹ̀ náà ọ̀nà sì jù ọ̀tọ́lọ̀ bá ní a ti tètè ìpìtẹ̀lẹ̀ ńlá ọlọ́mọṣà bá a ṣẹ́rọ ara kún sínú máa yóò bá àpètè sọ ilé fẹ̀rẹ̀ ìlò kí ni ìsìláàmù gbà láàyè pé gbogbo ẹni tí ó bá gbàwẹ̀ àǹfààní wà ṣe é ẹni tí ó bá gbá rẹ̀ tí àǹfààní wà fún kó ṣe kí n jọ máa kò ṣe ìgbàláàyè wa ìtumọ̀ rẹ̀ ni pé àwọn nǹkan tí ó bà wẹ̀ jẹ́ àwọn nǹkan yìí ta lẹ́ka yìí ẹlòmíì lọ́pọlọ rẹ̀ lásán ó máa ló bà wẹ̀ jẹ́ ó dáwọn ẹlòmíì àkéde rẹ̀ mọ́ṣáláṣí ọwọ́ ẹlòmíì ò ní ẹgbọ́dọ̀ ní pákó tẹ́ bá ti ń gbá rẹ̀ ìrọ́ ní jẹ́bẹ́ àwọn ẹlòmíì ò ní ẹ̀bá fẹ́ wẹ̀ pé tí ṣàwálì bá ti ṣẹlẹ̀ tóòrùn bá ti yẹ̀ látàrí tàbí bọ́ sí ibi 1pm 2pm ẹgbọ́dọ̀ wẹ̀mọ́ o a ní kí ló dé ẹni àmọ́wẹ̀mọ́ nítorí àwẹ̀ yóò pa omi yóò pa ìwẹ̀ yóò bá àwẹ̀ jẹ́ wáyé tí ìwẹ̀ yẹn ṣe máa bá àwẹ̀ jẹ́ ó nítorí inú ara wa ìpè scientifically wọ́n kú wẹ̀ fún wa pé ìwò wà nínú ogun skin wa yìí omi ń bọ̀ penetrate láti ibẹ̀ bọ́ sínú ara wa ọ̀nà wà láti ọ̀pọ̀ láyé ṣe gbogbo ilé ìṣọ́rọ̀ mẹ́ torí jẹ́ pàtàkì ìrọwọ́ wọn ni pé pẹ̀ bá ní kí òun mọ́wẹ̀ tó ní ó penetrate àgbà látàwà ń ṣe ń kọ́ àbá ìmọ̀ ṣàlùwàlá ṣàlùwàlá ṣàlùwàlá nígbà bá ní ṣàlùwàlá òkílé jáde ní ṣàlùwàlá tàbí wà níwẹ̀ èṣù àkọrọ̀ yìí ẹlòmí ó tún ní ẹ̀yìn òbí ní pápó ìní òtún pé kọ́ ìdíṣẹ́ balẹ̀ pápùtẹ́ bá ní kò gbọ́rọ̀ ní tẹ́sì tó ní gbọ́rọ̀ ní tẹ́sì láìsí gbọ́rọ̀ ní tẹ́sì ẹ̀lbàánù adẹ́ kí èkó ti máa kọjá lọ sọ́nà tó bá rẹ̀ jẹ́nu gbogbo tó bá jẹ́ pé ẹnu wà iná ló wà ló ti padà ìgbàwẹ́ wa jẹ́ àwa ní pápù àbá ló tún pé àbá gbogbo tàbá ní gbogbo àwa fọnu wa tán àti tún padà ògbà pé jẹ́jẹ̀ máa ẹni tí ó bá wẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó ṣe tán tó sì gbèrè àhà ọ̀pá fún ara rẹ̀ tó fọ́wọ́ ara rẹ̀ bá àwẹ̀rẹ̀ àmọ́ tó wá ní pé kò kọjá inú wa láwọn ní ìmọ̀ ìṣẹ́gbọ́n sára kọjá lè pé aláwẹ̀ lè tọ́ ọ̀bẹ̀wò irú àwọn ìyá wa tí wọ́n mọ́ ń dáná sínú fáwọn èèyàn àbá ń dáná sínú fáwọn ọmọ wọn náà àwọn afẹ́ òfin ṣe iyọ̀ tó gún ọbẹ̀ ìyá àti iyọ̀ ògùn wọ́n lè ọ̀rá ìṣòrí àwọn báyìí wọ́n sì pèsè ẹ̀ ọ̀kẹ́ wọ́n sì kí ni wọ́n gbé ni ó tó bá ilé lọ́tìrín àwẹ̀rẹ́ lọ sí nínú ìrànláwẹ̀rẹ́ sí ọmọ ní dáta àpẹẹlẹ́sì ọgbọ̀ ọ̀tọ̀kú ti lọ àwẹ̀rẹ́ lọ sí èyàn sọ bẹ̀rẹ̀ wọ́n tí á dáhùn kan rẹ̀ àwẹ̀rẹ́ ti lọ tó gbogbo àwọn nǹkan yìí من أن يزيدني إياكم علما نافعا طريقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السؤال سؤال. آه طيب ما في سؤال. 是了嘛？里报了合同了，我是平板这边。